wọ́n ti fún ẹ. Ẹ̀mí ló lọ sí gbà fún ẹ. Ẹ̀mí wọ́n ti fún ọdún ọ̀dọ̀ wà kó yẹ dáadáa. Kọ́kọ̀wọ̀ kọ́kọ̀wọ̀ kọ́kọ̀wọ̀. Láyé ṣẹ́kẹ̀ kì í dà sí ìgbà tí wọ́n. Náà ẹ wá sọ pé ẹni tí òun bá tẹ̀ bọ́ tóun bá tọ̀wá àforíjì náà ẹ̀ ọlọ́run foríjì àmọ́ àwọn tó ti rìn náà tó bá dọ̀ ǹjẹ́ òun lọ sáta lè ṣe. àwọn torókè tó ṣẹlẹ̀ ní pé tó bá ti dènà tó bá gbọ́ngbà tó ṣe dènà yẹn tán wọ́n ti kọ́ mọ́tò hajj lórí ẹ̀. tó bá gbé gba ló lẹ́tọ̀ sí wọn nà. tó bá jẹ́ pé tó bá ti jẹ́ pé ká sọ lóko ni ká ti sọ lóko ẹ̀ náà ẹ má gbé lọ sí àyè wà lẹ́yìn yẹn tó bá gbé lẹ́tọ̀ sí wọn sọ lóko ni wọ́n sọ lóko ẹ gba lọ lẹ́tọ̀ sí wọn lù lẹ́gbàá ẹlẹ́yìn ò ní sí táṣẹ̀ mẹ́ṣẹ́ àbí òye wa. àmẹ́sẹ̀ tí òun ṣe kò tó ẹ̀ ẹ̀wọ́n tó ń bá jùlọ àbúrò sí ayé ó darí bọ́ọ̀rùn. ẹ̀ ń torí pé ọ̀sẹ̀ bọ́ ọlọ́run lọ́sẹ̀ àbí òye ọ ọlọ́run ló ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ lọ́run ọlọ́run bá ní tó bá ti tọrọ àforíjì òun ti parí ẹni tó ṣe zina ọṣẹ lọ́run ó tún ṣe ẹ̀ẹ́tẹ̀dá lórí ìwọ̀ èèyàn ọlọ́run bá ń sọ pé ẹ̀ṣẹ̀ tó ń ṣe àtẹ̀kúrò láàkọ̀ọ́rán ó dìgbà tó bá jẹ́ gbáà onígbà tó máa sọ lóko tó bá fi kú ẹ sì ṣe kankan fún nù rẹ kí wọn á ní túmọ̀ asàfúrò láì lọ́dọ̀ tiẹ̀ ọ̀sìn yẹn tí ó wé yàn ọ̀wá ní asàfúrò láì kí ni ń jẹ́ bẹ́ẹ̀ asàfúrò láì onítùmọ̀ fẹ́ni tó jalè onígbà tó bá dáwó padà fólówó tá a ti gẹ́wọ́ fún adáwó padà fólówó àgẹ́wọ́ rẹ̀ asàfúrò láì ọ̀ràn tòtòrò pé àwọn kankan bẹ nínú ẹsẹ tí wọn pè ní hudud ẹsẹ tó lóun ọba bá ti bẹ́ẹ̀ àbí òye wa ẹsẹ̀ tó lọ́wọ́ bá ti sàlàyé ìyàtọ̀ ìdìjẹni tó bá ti fẹ́ tẹ̀lé ìdí wọ́n bá di ìyá rẹ̀ tó bá fi lè kú tó bá di lọ́la lọ́kì yá mà yọ́ mà bẹ dáṣẹ́lì mẹ́ṣù yá sórí one hundred olùdí kárí wọn kọ́ ní ìgbàgbé lé sọ́run kó ní nǹkan tẹ́lẹ̀ náà mo fi kọ́ two hundred olùdí ká mo kọ́ náà. Alaikum salaam. Você vai beber, eu vou beber. É uma que quem é lá? Você não vai gastar com o papel de fé. Não. Mas só. Sim, não. Yamaka, só tu àlẹ́ ah, ẹ̀ bá nàbì ṣe ṣe mi. lọ́ọ̀lẹ́ bí irun eid irun jumu'a sọláàtò lè ti pa àwọn ilé àárẹ̀ kí lànà bí máa ń kà lẹ̀ sọláàtò sọ́kì lọ́jọ́ jumu'a kí lànà bí máa ń kà lẹ̀ sọ gbogbo eléyìí àmọ́ sọtọ́ máa ń ṣe eléyìí wọ́n tẹ̀lé súnmọ́ àmọ́ pé gbogbo sọláàtò sọ́kì lójoojúmọ́ ń ta gbọ́dọ̀ kà ní sọláàtò sọ́kì ń ta gbọ́dọ̀ kà á. Kí ni ìdájọ́ ẹni tó kú tí wọ́n wọlé omi ẹni tó kú? Kí ni ìdájọ́ ẹni tó kú? Tí wọ́n ń gulé lórí àti ẹni tó ń gulé òkú lórí ẹ̀ṣẹ̀ ńlá lọ́dà kẹbí ìrọ̀túnmí náà sọ̀rọ̀ àmọ́ òkú tí wọ́n gulé lórí yẹn ihu tí wọ́n hu lé lórí yẹn ó ti mú dìsáàbù ya sàárè anabi sallallahu alaihi wasallam sọ pé innal mayyita la yu'adhabu bi buka'i ahlihi alayhi òkú wọ́n máa fìyà jẹnu sàárè nítorí ẹkún táwọn èèyàn rẹ̀ ń sun lé lórí bí ihu tí wọ́n hu lé lórí hàn ó ti mú kọ́lẹ́tọ̀ sí ya so eléyẹn fa ìyapa láàrin àwọn sàábé. So gbàtí àyíṣẹ́ ọ̀gbọ́ àti ìtìyàn rí gbàtí ó gbọ́ lẹ́nu Abdullahi bin Umar ní àá sẹ́kọ́ náà sọ pé wà láti zero wa zero two gbèsè ọkọ̀ ara ẹ̀rọ ẹ̀sẹ̀ kan ní ẹ̀rọ ẹ̀sẹ̀ mi. àìsọ pé tọ̀ àyíṣà kìí ṣe gbogbo nǹkan náà lèèyàn lè mà ṣá kìí ṣe gbogbo nǹkan lèèyàn ó wọn láǹfààní àti gbàdé ìtìyàn ẹnu ànábì sọlá àṣùwà ọmọ bá ànábì Aleykum salaam. Wọ́n dáràn. Náà náà. Àwọn ọlọ́run sọ pé ní wọ́n tọrọ àforíjì. Ó túmọ̀ sí wípé pẹ̀lú zina tí wọ́n ṣe ẹ má fìyà jẹ wọn kò sí àforíjì kò pé kí èèyàn má jìyà so àwọn penal laws wọ́n wà tó yẹ pé o ṣe nǹkan báyìí tó báyìí wọ́n ṣe eléyìí ẹtọrọ àforíjì ọ̀ràn ìtọrọ àforíjì ọ̀ràn torí ẹ tó bá yẹ pé kí wọ́n lù yàn ni yóò jẹ gbà tó yẹ pé kí wọ́n pa yàn ni wọ́n pa tó bá ṣe é pé kí wọ́n gé lọ́rùn gé lọ́wọ́ ṣùgbọ́n tó tọ́mà ti lù ó ti pẹ̀sẹ̀ yẹn rẹ fún tọ́mà ti sọ lókòtò kó ti pẹ̀sẹ̀ ti zì náà rẹ fún torí ẹ̀ ló ṣe jẹ́ pé ńgbà tí eh, eh, ẹni tí yóò ṣe zì náà tó wá bá nàbì sallallahu alaihi wasallam tó ní òun ṣe zì náà ànàbì sallallahu alaihi wasallam tó wá ń bi pé eh, ṣé ìṣèkórì rẹ dàrú onígbọ dàrú tó o sì gbádùn tó ní mo gbádùn kí ni jẹ́ zì náà gánà rí tó ṣe báyìí báyìí ó lòun ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ànàbì nìkan lọ sọ lóko gbàdán lọ sọ lóko wọn ń sọ lóko lọ lọba túlẹ̀ àwọn yẹn máa ń lé lọ wọn ní kọ́ńdà kankan dùn padà sọ́dọ̀ anabi sọlá àṣẹ anabi ní rárá àwọn tàbí ní rárá àwọn ní dá padà anabi wa ni kí ló dé tẹ̀ dá padà bóyá ọlọ́wọ́n bọ́ gba tuntun bá rẹ̀ ilé yẹn lọ fa wàhálà lọ́dọ̀ àwọn olùmọ̀ọ́fẹ́ à ah, èèyàn ti dáhùn ẹ̀sìn ní ká lọ ká lọ sọ́ lóko pa ẹ̀tún wa ni bóyá ọlọ́wọ́n gba tuntun kí fọ́ọ̀mù náà gbígba tuntun bá rẹ̀ ni sòbẹ́ẹ̀ náà ni ìgbà tí wọ́n wọ́n wọ́n sọ lóko táwọn kan fi ń ṣe ẹ̀ pé orí rè ó pé ọlọ́nbọ̀ láti rí òbóra rẹ láti rí anábì sọlá náà ń fi rẹ́rìn ó ti túbá ní túbá tó ti pé tó máa pin síyàn seventy ní Madina bíi kọ̀bá tó wọn ìyẹn ni pé ẹnikẹ́ni tó bá fi lè ṣẹ̀ṣẹ̀ tọ́lọ̀ náà fìyà báyìí jẹ́ tó máa ti lè fìyà yẹn jẹ́ láyé ìpẹ̀sẹ̀ rẹ̀ nìfọ̀n ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ yìí ni òkè tó gbogbo ẹ̀ṣẹ̀ rẹ o ẹsẹ̀ ti sẹ́yìn Ọlọ́run ti parí náà parí kùsùn. tí èèyàn bá bá èèyàn bá àná bẹ̀rẹ̀ o òṣèlú bá jẹ́ pé bóyá ìgbà tí màá fẹ́ ṣe bá yá àtàtà mi jẹ́ bóyá sẹ́kọ̀n làkà fún yàn àti tó làkà ṣé èèyàn máa ṣe àwọn ọ̀sán láti ṣe é ti parí. nù tẹ́lẹ̀ máa ti débi ashhadu an la ilaha illallah wa ashhadu ó ti parí èèyàn níwèé kankan fún oríwà tí wọ́n bá fẹ́ sàtáyà ti sí sálámà tiẹ̀ ló tó ṣe gbogbo àwọn ọ̀gá yẹn. ṣé ń bẹnu pé èèyàn lọ́run la kí àsìkò òun tó pẹ̀lú àmọ́ mọ́síkìtì tó máa kírun agbo méjì náà máa kírun tán. àwọn nǹkan dáa tó bí ká kírun lákòókò àkókò rẹ̀ àkókò àkókò òun la kírun nísìnyí àrùkẹ́ dọ́rọ̀ àsìkò rẹ̀ ti tó láti bí ìṣẹ́jú mẹ́wàá káwá máa máa lọ lára ìfipá ń kẹ́kọ̀ọ́ títí dàgbo méjì ká gbọ́n bàbá ńlá wa bí a rárá àríkù. pàtó túmọ̀ sí pé ọlọ gbé jama dúró nu mọ́sálásí o ẹ kóra ẹ jọ yín bíi márùn mẹ́fà ẹ kó wa lọ ọmọ ẹsẹ̀lẹ̀ ẹ̀hìn tẹ́ bá ní mọ́sálásí mi ti yín lẹ́yìn oṣù máa kí báwọn ọ̀dà náà. àríkù. wọ́n á sọ pé

wọ́n á máa sọ orílẹ̀ ìbílẹ̀ kí àwọn ọkọ̀ tó pé wọ́n tẹ̀lé nǹkan ọmọ tí wọ́n. tẹ́lẹ̀ náà islam ní ká máa tọrọ bí sẹ́bí lè láàmì sílẹ̀sì. àfikún owó epo. àní islam ọ̀gá nǹkan ọ̀gá wọn náà wá fẹ́ fìyà jẹ wọn. Nàìjíríà àti Nàìjíríà àti Hadara nàjàsà onálẹ̀gbin tó ṣe pé ó ṣe fojú rí hadas onálẹ̀gbin tí ó ṣe fojú rí ẹ̀gbin tó ṣe fojú rí nìtò ẹ̀gbin tó ṣe fojú rí nìpẹ̀ onímẹ́dì oníwádìí akramakumullah ìgbẹ́ bá ń bẹ lára wa àbí lára aṣọ wa àbí láyè tá a fẹ́ lò láti fi sí nàjàsà nù agbọ́dọ̀ ṣe kìnnìún agbọ́dọ̀ fọ̀. lẹ́ẹ̀kìn ìgbẹ́ ti jáde lára rẹ̀ ti jáde lára rẹ̀ ó ti fọ́ ó ti gbé kíni kúrò lára rẹ̀ ṣùgbọ́n pé ti tún bẹ lára gbogbo pé ń wa ìyẹn ni pé ẹ̀gbin tí ò ni ọ̀hún àjẹká mara ni ìwẹ̀ nísìnyí mà ní ìbẹ́ lára rẹ ojú fọ á tún yín pé ọ̀gbọ̀dọ̀ kírun torí ti ṣe al-hadath òtún ìwẹ̀wẹ̀ jánábà á sì ti mà yín pé táà bá rómi sàlùwàlá mi wẹ̀ nǹkan kan máa ń dínkù àlùwàlá àti ìwẹ̀ náà ni bí wàláì gbogbo ẹ̀ kò sí ìtọ́da kò sí ìtọ́da nu méjèèjì ọlọ́run ṣe mí bí mo ṣe fẹ́ ó ṣe é ṣe gbọ́dọ̀ pé bí mo ṣe fẹ́ òun kò sóore mẹ́. torí pé tí bá ní o ti ṣe fẹ́ kí ni wọ́n fẹ́ mo fẹ́ kọ́jọ́ pé bọ́bá jọ ọmọ fáàsì gbogbo àdáwọ́lé ọlọ́run bá sì ti mọ̀ pé bóyá tí yóò bá ṣe bẹ́ẹ̀ fún ọ òní oṣù sábàbí orí ibu rẹ̀ ọlọ́run á ti kọ àkọọ́lẹ̀ pálíjánà lọ́wọ́ yóò di kí sòrò ọmọ abẹ́nu gbèsè ayé rẹ̀ ìṣòro ni ó jẹ́ kó lè máa padà sọ́dọ̀ ọlọ́run tó fi kú ní mọ́mì níjọ́ wà lìjánà tí wọ́n bá sọ pé mo ṣe fẹ́ ni kò sá ṣe mí tòun lè ó lè padà já sí téèyàn ọ̀fẹ́ tó bá sọ pé bọ́lá bá bá ṣe fẹ́ ni kò èpè nù sílẹ̀ yìí mọ̀ pé ìrọ́dà ọlọ́ bọ́lọ̀ ń ṣe fẹ́ oríṣi méjì ni bọ́lọ̀ ń ṣe fẹ́ tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí bọ́lọ̀ ń ṣe fẹ́ tí ó sì nífẹ̀ẹ́ sí gbogbo ntọ́lọ́wọ́ bá bá ṣe ọlọ́nfẹ́ ni kì í sì ṣe gbogbo ntọ́lọ́nfẹ́ ló nífẹ̀ẹ́ torí rẹ̀ o gbọ́dọ̀ ṣàdúrà pé bọ́lọ̀ ń ṣe fẹ́ àbí bí wọ́n ṣe fẹ́ wọ́n máa sọ pé wọ́n lọ́n ẹ jẹ́ kí àtúmọ̀tán mi ọmọ dá nínú gbogbo nǹkan kọ́ sọ mi kọ́ là mí níbi ìtìjú ilé ayé àti ìyà àtàlùkìyà wá jẹ́ kí gbogbo ń tọ́ ọba kọ́ àkọọ́lẹ̀ rẹ̀ fún mi láyé àti lọ́nà ọjọ́ rere tó máa ṣe bá ń ṣàlù àbí kó tó máa sọ pé wọ́n lọ mọ́ ń tọrọ lọ́dọ̀ rẹ nínú gbogbo orí ìtànàbí sallallahu alaihi ń tọrọ ọrú rẹ lọ́dọ̀ rẹ bó ṣe ń sáàdì rẹ ń bi gbogbo aburú ìtànàbí sallallahu alaihi ń tọ́ sáàdì rẹ ń bi rẹ ṣe eléyìn àdúrà ńlá náà kálí kùn sí. kẹ́lẹ̀ kọ́lá àwọn àwọn ọmọ tó pé àwọn ń wádìí rẹ̀ látọjọ́ tó ti pẹ́ àárín ẹnìkan nínú àwẹ̀ yìí ó pè tó ní àwọn àwọn tó rí inú tóra kan ìgbé kò burú sẹ́mi ń tọ́fà táwọn àfi wà tá àti rí àkọ́kọ́ hmm. sì ráàyè fún náà ṣùgbọ́n principles tá a mà kò jẹ́ kọ́kàn wọ́n balẹ̀ síta lè jẹ́ a sì lè sọ pé ẹ má jẹ a lè sọ pé ẹ jẹ tó wa <laughs> so ìdí ni pé ẹranko kan ni tí ọmọ gbé nu orí ilẹ̀ ló ń gbé ẹranko ni tó jẹ abẹ̀mí tó ṣe pé ẹ̀jẹ̀ sì ń bẹ lára rẹ̀ kò sì sí nínú ẹranko tánàbí sallallahu alaihi wasallam àlejò kú rẹ̀ so kò sì sí máa mú lọ́kọ̀ọ̀kan máa dúnbú ó láti wá jẹ ẹ kàdá sínú omi gbóná. àtọ̀ omi lọ́wọ́ lára rẹ̀ omi <laughs> omi ní sànù sàn rẹ̀ kò sẹ́jẹ̀ lára rẹ̀ omi ní sànù sàn rẹ̀ ṣé àlàyé ni àbí ìsàlàyé ṣùgbọ́n lẹ́sìn wa jẹ́ kàdánù omi gbóná ṣé ẹ̀yin ò fura mẹ́ o kọ́lẹ̀ ìbá àti ẹ̀fọ́ ọlọ́mọ ọdún níìsín ṣé ẹ̀yin ò fura pé nǹkan àlàyé ni màmá ń jẹ yìí ń sì dúnbò mùsùlùmí kúmá ọlọ́run ní kẹ́ ẹ dúnbò nǹkan tí ẹ bá jẹ tó jẹ́ nǹkan abẹ̀mí ṣe ibi tí ọ̀rọ̀ yẹn ti dojú sọ àwọn àmì bá àti ìrólùmọ̀ tó sọ pé ká jẹ́ ẹ̀hẹ́n so lọ́fàrà àwọn ẹbí jẹ àtúnṣe pípẹ́ nìkan jẹ so eléyìí wọn sọ pé àwọn ti rí inú tíraka so pé wọn sọ nínú tíra yẹn pa jẹ so ńgbà táwa ara yìí fún nínú àwẹ̀ yìí náà wọn á wo tíra yẹn péjì ó tún kọ péjì ó sẹ́ndẹ̀ wọn á wo tíra yẹn ọlọ́run ti ṣe tíra yẹn wọn ọ̀tẹ́lẹ̀ méjì rí láyé. ẹyọ kàtàntàn náà wọ́n kàn photocopy rẹ̀ wọ́n tún wọ́n reproduce rẹ̀ through photocopy ni tó máa sọ pé page báyìí gbogbo ẹ tó ní láyé kò lè yí padà so mo bá mo bá sí mo bá wò kò sí ní tọ́jú ọbẹ̀ mẹ́ mo tún wo péjì bíi méjì síwájú méjì sẹ́yìn kò sí ní tọ́jú ọbẹ̀ mẹ́ péjì tó ní àtìrí kìíní àárín ń bẹ̀ ẹ tún tún wò ló bá ní òun sì wò ní pé òun tuntun kò tí ì tún wò lè sí sọ bó ti sọ. kòkòrò owó lẹ́yìn máa jẹ kòkòrò owó lẹ́yìn máa jẹ náà à ń bẹ lọ́n káwọn ẹlẹ́yìn ọmọ burú à ń bẹ lọ́n ọmọ burú náà

توفي حتى تسمع صوتا أو تجد ريحا تدو بيقبو أوهن كان àbí tó gbóòórùn kan sọ̀rọ̀ pé bá di tètè sọ̀rọ̀ nípa yorùbá tí wọ́n sọ ẹ̀sìn yàtọ̀ sí ìgbàdì ìlú àdéhùn sọ pé ọ̀gbọ́dọ̀ fi rún lẹ̀ tí tó fi gbọ́ ohùn àbí tó fi gbóòórùn. kò túmọ̀ sí pé dandan tó o bá gbóòórùn ọ̀gbọ́dọ̀ lọ tuwo o bá gbọ́ ohùn ọ̀ lọ èmi mà ní ìsìnkú so ti jáde lára mi but n gbóhùn rẹ n sì gbóòórùn rẹ̀ iye so bẹ́ẹ̀ ẹ̀ńtánà bí n sọ fún wa ní pé èyí tó kọ́mọ̀n jù lára so ó ní kó dún àbí kó rùn èyí ò neglect pé sómi wà tẹ́ẹ̀ni gbóhùn rẹ àmọ́ wọ alára ti mọ̀ kùnkùn oníkùnkùn nínú ọmọ mọ́nú rẹ wọ́n mọ̀ pé nǹkan ti jáde kò sí rùn kò sí dún ó sì rọra jáde ọlọ́tún àlùwàlá rẹ̀ sí so mo mí ni pé a lè a lè rọ̀ mára àdìsí yẹn ká fi máa kírun tisótisó àwọn ti mọ̀ pé so ti jáde bọ́tẹ́ kíyèsí iṣu kan wà kékeré ibi tí so ń gbà jáde ó lè ṣe báyìí àbí òye wa iṣu ọ̀jáde o yóò ṣe báyìí ó rí bí ìgbà tí ibi tí so ń gbà jáde ó yà ó tún padé ẹlòmíì ìjà ṣètọ́ ni máa ń lónìí tí ó fi sọ di tí ó fi sọ di nǹkan tí ń lò gẹ́gẹ́ bí òrùka torí tó bá ti tó bá ti ń kírun bá ó rí bí ìgbà tí ìdí rẹ ibi tí so ń gba jáde jáde ó sì padà jáde ní nǹkan kan jáde àṣetọ́ ni yọ máa pọ́ǹpù kùn rẹ yọ máa pọ́ǹpù kùn rẹ tí ó ṣàfihàn pé òun ò rí ọmú náà ni ẹsìn gbọ́dọ̀ níta ti bọ́ sí lọ́wọ́ wàhálà pọ̀ ẹlòmíì ó pè pè pè pè ẹ̀yìn tí wọ́n sá lọ́la tí wọ́n sá gbọ́gbọ́ àṣetọ́ ni ni tó bá tún yá yóò tún pè lẹ́jọ́ mẹ́ta ẹjọ́ tíyẹn bá wá jẹ́ pé tíyẹn bá wẹ̀ tán náà ńkọ́ kíní kan àníyàn ti sọ fún ọ pàṣẹ sá gbà pé mo ti wẹ̀ gbà pé mo ti sàlùwàlá àti bọ́ lọ́wọ́ rẹ̀ kì í zì àṣetán sì fẹ́ láti fi láti fi wáṣíwáṣà bá tèèyàn jẹ́ tí ó bá rọ́nà sọ di káfíìr tí ó rọ́nà sọ di mushrik ó rọ́nà sọ di mọ̀tẹ́dẹ̀ wáṣíwáṣà àwọn ti tó toró lè kírun kírun aláì òní gbàwẹ̀ káwẹ̀ ọ̀dà aláì òní ṣe hajj kọ̀dà rẹ ẹni tí rẹ bá ń dà láàmú wàá ní total conclusion wàá ní pinnu tó dópin pé mo ti ṣe kọ́dọ̀ ọba àmọ́ sí ọlọ́run ọba gbà títí tó fi bọ́ lọ́wọ́ àṣetàn naam maaleykum salaam. Ah, ànábìlà gbọ́dọ̀ jẹ kullu dhi mikhlabin min at-tayr gbogbo ẹyẹ ẹyẹ ẹyẹ tó ní ìkànnà tí fi ń ṣọdẹ ẹ gbọ́dọ̀ jẹ di díẹ̀ lé èyí ó lè kánná àbí òní àmọ́ sẹ́fì ń sọ dẹ́ni tó àlejò eléyìí wa kullu dhi gbogbo ẹranko ògbẹ́ ẹranko abìjà tó ní eyín ọ̀gá anábìlẹ̀ gbọ́dọ̀ jẹ ẹ gbọ́dọ̀ jẹ torí ẹ ló jẹ pé mùsù olóńgbò yẹn yẹn jẹ o aláìní máa jẹ ní ìsìnjọ kan à ń travel àti débi òkú mẹ́yẹn. mọ́tò kan wá ń lọ wájú wa ó gbá olóńgbò wọ́n bá ń park wọ́n bá gbé wọ́n ní à ah, ọlọ́mọdé á jẹjẹ kújẹ ọlọ́ngbọ́ wọ́n mọ ẹ̀jẹ̀jẹ kújẹ wọ́n sì tún máa dunnú oh we are lucky lucky <laughs> bó ti jẹ gbogbo ẹranko tó bá ti lẹ́yìn tí máa fi gàn kan ẹ gbọ́dọ̀ jẹ torí rẹ̀ ẹ̀yin jẹ́ ǹjẹ́ ẹran àgbẹ̀. yàtọ̀ sí pé ti ń pẹran ẹgbẹ́ fún yín ọ̀sẹ̀ bọ̀ ni wọ́n síbẹ̀ yìí ti mọ̀ gbogbo ọdẹ nílẹ̀ Yorùbá kí ni wọ́n ń bọ Ògún ogun Ògúngbílé tó gbogbo àwọn Ògún ológun yùn ẹ gbọdọ jẹran wọn o kí tó máa ń pa bísí kọ́ra nítorí pé ẹni tí ó ṣe bisimilahi aláwọ gbọ́dọ̀ tàbí jẹ nínú kọjá mùsùlùmí àbí kọjá ọ̀kan nínú àwọn ahlul kitab sọbọtà àwọn eléyìí wọn ṣe mùsùlùmí kò bá pera rẹ̀ mùsùlùmí ológun ni kò bá pera rẹ̀ lọ́mọlẹ́yìn Pọ́ọ̀lù ológun ni torí ra àníjẹ so yàtọ̀ sílẹ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ ẹran tí wọ́n ti wọ́n ń pa fún wọn jẹ àwọn ẹran tó lọ́n ti ṣe léwọ̀ ni ó lè pa kọlọkọlọ tẹ́ máa gbọ́ àwọn program ọdẹ akínkanjú ọdẹ ẹ̀ gbọ́ ah ewu là níjọ́ tó ń pa kókò agbọ̀nrín agbọ́ta agbọ̀nrín òun pa màtẹ́kùn òun tó pa kọ̀lọ̀kọ̀lọ̀ òun pọ̀ bọ́ òun péjò so ẹsùn tó di mu gbogbo ẹran tí òfin ṣẹlẹ̀ àbá sọ pé tẹ ẹ bá rí ẹ pa àgbọ́dọ̀ jẹ gbogbo ẹran tó fi ṣẹlẹ̀ àsọ pé ẹ gbọ́dọ̀ pa àgbọ́dọ̀ jẹ. ṣé wa ọ <laughs> pé wọn ni ọmọ pa bóòlù oṣù wa jẹ tẹ́lẹ̀ náà yé wa gbogbo ẹran tẹ́lẹ̀ yẹn pa ẹ bá gbá pèjúwe kínni gẹ́gẹ́ bí ẹyẹ hood hood anabi sọlá àtẹlà ẹyẹ kékeré yẹn irú ọ suleiman àwọn èèyàn kan tí bọ tí tó kan ló lórí wọn anabi pé tẹ bá rẹ yẹn kẹ pa ẹ pa gbogbo ń sọ́ọ̀sì ní gbogbo bí tẹ́ bá ti rí ẹ pa ẹ gbọ́dọ̀ haram ọmọ alẹ́ ọ ọmọ alẹ́ ń tẹ̀lé pé rántí náà láyé náà. ẹ lẹ́yìn kò sí tọ́kàn kí ló wò débẹ̀ ló wò débẹ̀ nítorí náà. ọmọ ìwọ náà lọ́ọ́ lọ́ọ́ wà yìí wọ́n Dáwà rí sọ. Kíni ìyàtọ̀ tó wà láàrin wọn? Gbogbo wọn ọmọ náà ni wọn. Ìyàtọ̀ tó wá wà láàrin wọn ni pé Ọlọ́run ọba wa ó ṣe lẹ́tọ̀ọ́ fún Mùsùlùmí kó jẹ ẹran táwọn kèfèrí Ahlul Kitab gbogbo alul kitab nkèfèrí o lẹ́yìn tó lọ́n ti rán nàbí sallallahu alaihi wasallam àwọn alul àwọn kò fààrí ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ pé táwọn bá pẹran tá dárúkọ ọlọ́run ṣáàrùtù nù alimami ibn kathir rahimahullah wọ́n sọ níbi tí ọlọ́run bá ti ní ẹlẹ jẹ ẹran tí àwọn alùpùpù àbá pa wọ́n á mọrọ ẹnìkan á nà àwọn sálàf ó ní tí ọlọ́run bá ń sọ ń bì o ó túmọ̀ sí pé wọ́n bá du ẹran lórúkọ jésù wọ́n bá du ẹran lórúkọ musa ipa àlè jẹ ibn kathir ní kíni jẹ bẹ́ẹ̀ tí mùsùlùmí bá du ẹran tí ọ̀dà kọ ọlọ́run àgbọ̀dọ̀ ẹ̀jẹ̀ kátó wá kàn kàfírù náà yìí mo rò pé yé wa náà la máa ń sọ fún yín pé tí káfíìrì alùkìtàbù bá du ẹran tí ọ̀dà kọ ọlọ́run sáà jẹ́ o ó dìbò bá dán ọ lójú pé bísímìláì ló wí bàbá àsán yorùbá ẹhìn ní láti jẹ so àmọ́ Ọlọ́run tún gbà fún apẹ ilé fẹ obìnrin wọn àmọ́ sàgbódọya ògúndílé ògúndípẹ̀ ifábùnmi gbogbo àwọn ní àwọn wọ̀nyẹn àwọn ológun àwọn olóró àwọn eléégún àwọn gbogbo àwọn rubbish nonsense foolish wọ̀nyẹn so àwọn tí fún òtí ẹ gbọ́dọ̀ ju ẹran kẹjẹ ẹ sì gbọ́dọ̀ fẹ́ ọmọ àwọn. àwọn ni ọ gbọ́dọ̀ fẹ́ ọmọ tiwọn àfi tó bá di mùsùlùmí mo rò pé yé wa so ṣùgbọ́n ẹbí ẹnìkan tó ń béèrè béèrè àgọ̀ kan ránṣẹ́ sọ ọlọ́run sì ní kó lè pè lọ́sọ́ bá pè bá fún lọ́rọ̀ tí ó fi gbà ó ní agbọ́pẹ́ sọ pé a lè fẹ́ àwọn alùkìtà fún tó máa tẹ̀sìn tiwọn kí mùsùlùmí wọn máa ṣe tiẹ̀ tó máa ń retí kó pè kó tẹ̀ láyà kó pè kó tó pè so àkọ́kọ́ ẹlòmíì gọ̀ agọyún kò sì ṣeé wò sẹ́mi pé gbogbo àárẹ̀ ló lóògùn yàtọ̀ ságọ̀ likulli da'in dawa'un yustatabbu bihi illa al-hamaqatu a'yat man yudawiha gbogbo àárẹ̀ ló lóògùn àfàgọ̀ ó kó ẹni tí ń wò ó kó lágara so agọ̀ nírú béèrè báwọn agọ̀ burúkú àkọ́kọ́ ń bo lọ́lọ́run ti sọ yìí pé ìgbà tí mo gbà kẹ́ ẹ fẹ́ àwọn ahlul kitab wọ́n gbọ́dọ̀ di mùsùlùmí because tó bá yẹ kí wọ́n di mùsùlùmí kò túmọ̀ kò nítumọ̀ pé ẹ fẹ́ àwọn obìnrin wa àbí òye wa torí pé kí lọ fẹ́ kí lọ fẹ́ mùsùlùmí náà lọ fẹ́ nù sọ àmọ́ ńgbà tó yẹ kó àwọn wọn ò máa ti ń jẹ́sìn Islam orí ti dorí kodò wọn ò gbọ́ yé torí pé àwọn bàbá wa fẹ́ẹ́ ṣe é wọ́n máa sọ wọ́n di mùsùlùmí náà ni wọ́n tó ṣe kí ni eléyìí tani tani túláàsì kí kó di mùsùlùmí náà torí pé wọ́n fẹ́ nípò pọ́ wà ní ahlul kitab bí túmọ̀ pọ́nà sí ìdẹ̀kùn fún yín kò sì síbi tí ọlọ́run ọba ti sọ fún ẹ pé tí ó bá tọ́ ọba fẹ́ ọ gbọ́dọ̀ gba islam kò sí. ṣùṣùgbọ́n nínú hikima ọlọ́run ni pé tí wọ́n bá fẹ́ dáadáa dáadáa islam ti máa ń rí lára rẹ̀ yóò padà di mùsùlùmí náà ni. tí ó bá sì dì í yóò máa ṣẹ̀sìn tiẹ̀ lọ bẹ́ẹ̀ báyìí. so ṣùgbọ́n àwọn tí wọ́n ń ṣe ahlul kitab ọ̀ gbọ́dọ̀ fẹ́ obìnrin wọn àyàfi tí wọ́n bá di mùsùlùmí ọlọ́run ni wàlá tó ń sekú bẹ̀rẹ̀ sọ mílíkà wà ẹ gbọ́dọ̀ di àwọn obìnrin mú níyàwó tí wọ́n bá jẹ́ káfíìrì tí èsì àlòkìtà náà. alaikum salaam. títí àwọn ṣe ẹ̀sẹ̀ uh, náà tó bá ti ń sẹ́ ìmánì rẹ̀ ọ̀ máa dínkù àmọ́ kó a sọ pé òkú òní islam ó di mọ́mìn láti mọ́mìn ó di muslim ó gbé lẹ́yìn láàrin ìwà tó lọ. àwọn ẹranko tó bá di lẹ́yìn ọ̀gá nígbà tó ń sọ pàṣẹ tẹ̀tẹ̀ ǹjẹ́ ẹranko tó dá tó yàtọ̀ tí wọ́n dá yàtọ̀ wà nínú wọn torí pé mo gbọ́ nínú lẹ́tọ̀ kan tí wọ́n ní wọ́n dárúkọ pé gbogbo wọn àyàfi àyẹ́nà. rárá o rárá o níjà yìí náà. àbíkí ẹ ṣàlàyé èwo níjà yìí náà sẹ́wọ̀n kó òyìnbó lẹ́yìn sọ. bẹ́ẹ̀ ni wọ́n pè ní àyẹ́ náà àbí kòkò tètè kòkò lẹ́pẹ̀ láyé náà bọ́ọ̀sì ọ̀dọ̀ kọlọkọlọ nìyẹn. torí pé ìkòkò tó wà nàìjíríà yìí kí ló kọ rẹ̀ lóyìnbó nítorí pé ìtànàbí sallallahu alaihi wasallam sọ ń bẹ yẹn wọ́n ń pè ní dọbẹ ètò ìwà àbùgá ní ìbéèrè wọ́n ń pè ní dọbẹ dọbẹrù yẹn a lè pè ní àmọ̀tẹ́kùn kìí ṣẹ̀kùn ọjọ́ ẹkùn so ṣùgbọ́n lò yìí máa jẹ koríko yìí sì máa jẹran òun làdí fi yọ sotori ẹ mi ò gba àyà náà o torúkọ táwọn bí pè ní bọ́bẹ̀ bọ́bẹ̀ bọ́d bá àyìn wa ẹ̀hẹ́n tẹ́ bá mẹ́ran kó tí ń ni wọ́n yọ kú fẹ̀mọ̀ kóyìnbó ń tẹ́ bá gbìn lẹ́fí ń bẹ́ẹ̀ ni abẹ́ kọ̀ ṣòǹzó orí ni tó fi pé sóò lè jẹ́ ẹ̀mélòó la ti jẹ́ nu màálù náà àríkà ìwẹ́. Bọ̀ tó bá jẹ́ pé kí wọ́n tó tún kò sí wàhálà ó tún á lọ àlá ṣe tó bá fẹ́ kírun àmọ́ fọṣẹ o wọ́n fọṣẹ inú àlọ́ àlá yẹn nígbà tó bá sálọ àlá ń bò maaleykum salaam. ẹ ọkọ̀ gba àwọn ọmọ máa ń para ìmọ̀lọ́ sí bàbá lọ láìpẹ́ àwọn dàgbọ̀ yẹn tẹ̀ pé àwọn ọmọ yẹn wọ́n máa nífẹ̀ẹ́ ìyá wọn èdè pé ẹni ẹ̀ bá ti nífẹ̀ẹ́ yóò fẹ́ ṣe ẹ̀sìn rẹ̀ kí ni bàbá ó ṣe ń bẹ̀ ah, kò sí ń tọkàn lọ́run torí kò fin sẹ́rọ̀fin tọ́ lọ́ ni pé mo ti gba nǹkan yìí fún yín ìwọ lọ́lọ́run ọ̀wọ́ àràn lọ́wọ́ tó lè bí a consequence torí mariama ń bẹ ńlẹ̀ hafsa tún bẹ ńlẹ̀ maimuna tún bẹ ńlẹ̀ gbogbo eléyìí wọn ò wọ florence dọkasi abigaeli ọláwọn ló wọ tó tó ẹni tí ó bá ti lọ rọlù wàhálà yóò sùsù ká rẹ ìtumọ̀ rẹ nu náà lọ́lọ́ ti gbà fún ọkùnrin yàtọ̀ sóbìnrin torí pé n tá à ń wò general outlook ní kọkùnrin ó lágbára láti lè kọ̀ǹtró lé ju obìnrin lọ lákòbìnrin náà fún lọ fún káfìrí ṣé ó lè kọ̀ǹtró rẹ̀ ẹ̀hẹ́n tó ń tọ́ ńlá wàhálà ńlá lọ ara rẹ̀ bọ̀ àmọ́ tí ọlọ́run ti ló ṣèṣe àwọn gbọ́dọ̀ sọ pé kọ̀tọ̀ ọlọ́run wa rán ọ hmm. bọ̀ lọ́fà táyé tún sẹ́kù mọ́ tọ́ba pẹ́ kó tó gbé ẹnu rẹ̀ kó gbàbí tó ti tọ́gbà wọlé jáde torí pé aburú bẹ̀rẹ̀ nu aburú bẹ̀rẹ̀ nu wọ́n gbọ́dọ̀ fẹ́ kèfèrí kọ́dà kọ́ lọ di bàkàtàbíà wọn rò pé yé wa sẹ́wọ̀n pé mùsùlùmá ló ń tẹ́lẹ̀ ọlọ́run ọgbà kò dì mú wọlé atúnṣekú bí ẹ̀sọ́mẹ̀lì kàwá fẹ̀rù torí pé mùsùlùmá ló ń tẹ́lẹ̀ ọwọ́ á ní a ṣèbí nàṣọ́ra náà nàṣọ́ra níyà ló àwọn oúnjẹ gan bíi bread àtàwọn ọtọmọtò àgbègbè tó máa kà nítorí pé nínú ìdíje wípé wọ́n máa ń lò àti subjutant àwọn prisoners àtàwọn students wọ́n máa ń lò àti those kan tó yẹ pé ó dẹ̀ máa ń kọ́ wípé ẹ̀ máa ń gbé àdá pé wọ́n fẹ́ pè fún ó wá di àárọ̀. ó máa ń fa kínni. tó sì dájú. tó bá ti jẹ́ pé history ló ti dájú bẹ́ẹ̀ tí ìsọ experiment yẹn. Ah ẹsiparimẹnti ẹ ń gbẹ bá ẹsiparimẹnti pẹ̀lú wọn kàn lè máa gbófin jáde báwọn díẹ̀ nìkan ni tó fẹ́ fi mẹ́sẹ̀gì kan sí mi tó ní fanta kan tí wọ́n ń ṣe tí wọ́n fi kíní kan sí kíní wọ́n fi sí náà apu wọn náà apu àbí kíní kan fanta tuntun tí wọ́n gbé jáde wọ́n fi fi apu sí náà encourage kíní kan kí wọ́n fi ó ní wọ́n fi fáàtì ẹlẹ́dẹ̀ sí wàláì mi ò mà torí pé àti máa kàn àti máa ń sigéètì èèyàn kí wọn máa sọ pé kinní kan ọ̀tọ̀ láì jẹ́ kí wọ́n sì wádìí ìdìlẹ́ ń pa rẹ̀ àrùdù bìlà. ṣé ètò ìwà ń sọ ní ìtì ẹni tó bá dájú àmì mi ò lè sọ pé kò tọ́ onígbà tó bá dájú torí pé ta ni ń kọ́ ta ni ń kọ́ náà aleykum salaam. ẹ jọ̀ọ́ dán àwùjọ ní ń sọ ní báwo ni kí ọmọ yẹn kó ṣe súnmọ́ yàn sí? kò nídìí kò máa wà ní kò máa wà ní ọ̀ndàjì eh, kí wọ́n wà bí. wọ́n sọ pé uridu waladi abdulrahman min kulli shaytanin wa hamma wa min kulli aynin lam bas. tọ́ba ti wà ń tò àá tọ́ba pọ̀ nìkan náà ló bí waladi bẹ́ntì tọ́ba ti ti pọ̀ awladi tó bá ń jẹ́ pé àwọn méjì waladayya bintayya waladi wa binti fàjì kẹ́nà mọ́. tó bá ń ti jẹ́ pé wọ́n á ń tòsí rẹ wọ́n fọwọ́ lé lórí ibà nàbì sọ́gbà àti làǹtí máa ń ṣe fún alhassan àti hussein ó wàá ṣàdúrà yẹn fún wa ó sì tú sí wọn láà náà lẹ́yìn tí wọ́n ti yànda kí èèyàn fẹ́ obìnrin kan látọ̀dọ̀ àwọn òbí ẹ̀ tó kó wá láǹfààní láti bá ọkùnrin tó yàn jẹ fún wá sí ibi tó fẹ́ máa gbé lọ́jọ́ yẹn kí lè bá àwọn òbí ọkùnrin yẹn lọ kó lọ lo ojú ọjọ́ lóòpọ̀ kan pẹ̀lú wọn. ìfihàwó èèyàn. òbí ọkùnrin tó fẹ́ fẹ́ yàwó wọ́n jọ lọ sọ́dọ̀ ìlú ìkan. wọ́n ti wá fi fún un. wọ́n á fi fi fún un òun padà bọ̀ wá ní sùn. ọkọ ń padà bọ̀ wá sùn. séyàwó lè máa bá àwọn òbí èèyàn lọ. ah kò sí wàhálà because nísìnyí wọ́n máa bọ mójútó ìyàwó rẹ̀ tó fi dé gẹ́gẹ́ bá a ti sọ yìí pé kò sí tó burú gan lábẹ́ òfin ọlọ́run kéèyàn ti fẹ́ yàwó wọ́n fi fún yàn kéèyàn á filẹ̀ lọ́dún kan ọdún méjì mẹ́ta sí ọ̀dọ̀ àwọn òbí rẹ̀ jù bẹ́ẹ̀ lọ kó tó di pé yàn àgbẹ̀ kókó wá dó yàn but kó kíyèsí o àsìkò tó ti fẹ́ tán ti pé yàwó rẹ̀ nìwọ lọ́mọ maintain living rẹ̀ aṣọ rẹ̀ ilé gan ti ń gbèyàn nílé bàbá rẹ̀ tó má láwọn tún gbowó rẹ̀ ọlọ́run ràn lọ. sọ̀rọ̀ kan nàbí sọ̀rọ̀ láti sẹ́nà ti fẹ́ àìsà tọ́dún mélòó kó tó di pọ̀ wọlé mo rò pé yé wa ẹ̀kọ́ bẹ́ẹ̀bẹ́ẹ̀ gan nípa pé o lè fẹ́yàwó níṣọ́ ń bẹ̀rù kí wọ́n má fi pẹ́ lómi ṣùgbọ́n ń bẹ̀rù kí wọ́n má bọ́ ọmọ lọ́wọ́ ṣò o lè ti fẹ́ wọ́n ti fi fún ọ kó o kọ́ ọmọ bẹ́ẹ̀ lé wọn náà. lọ́wọ́ parí skul yóò ṣe kí ni ẹ fi fún mi kọ́ ọmọ gbọ́dọ̀ sọmọ pé ń bẹ̀ yẹn ó ti dìyàwó rẹ̀ so ọjà bó ṣe jẹ. káfíìn wò pàkàtàbíà ah bàbá rẹ̀ ní ọjọ́ wàlíì rẹ̀ bàbá rẹ̀ ah wàlíì ní káfíìrà àmọ́ tó bá pọ̀ mọ́ tiẹ̀ jẹ́ mùsùlùmá kò lè jẹ́ wàlíì fún láéláé. ولن yaj'al Allahu lil kafirina 'ala al mu'minina sabila ọmọ ti di mùsùlùmí bàbá wa ń في láéláé kò lè fi ọmọ rẹ̀ lọ́kọ náà tàrí kù sọ. ṣé ẹ lè máa kọ́ sàn àwọn tó máa ń fẹ́ ka quran nínú kíláàsì tó jẹ́ pé ó máa ń fọ́ ọ́ wọ́n lè máa pa ariwo ní alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì kọ́ sàn nítorí pé nítorí pé sẹ́yìn àkọ́kọ́ kò ní jẹ́ kó náà rí alukurani kà kàkà kó rí kà kó ṣe làákàyè nípa rẹ̀ ó tún lè ṣe sábàbí kó gbẹ̀sẹ̀ nítorí kò ń kí alukurani níbi tí wọ́n ti ń kó all together ó tún mú káwọn èèyàn náà tún máa dẹ́sẹ̀ torí pé níbi tí wọ́n ti ń kí alukurani ọlọ́run ní ká dákẹ́ ká tẹ́sí gbọ́ ká lè bá a sórí rẹ̀ ká lè bá a jẹ́ nìkẹ́ ṣùgbọ́n ní ìsìn ìyàwó lè dákẹ́ torí pàǹtí ń sọ̀rọ̀ kó tó bẹ̀rẹ̀ lẹ́yìn náà bíi public public place ni ní ìsèpápá arú sukùú wọn pé gbogbo ọkọ̀ ìfẹ́rí gbogbo kìnnì kankan ló kàn bí àwọn ọmọ náà yẹ àbá lọ mọ́sálásí mọ́sálásí gan ìsìláàmù ní kò gbóhùn sókè bẹ́ẹ̀ tó fi disturb ẹ lómi. kọ̀ọ̀rán kọ̀ọ̀rán nítorí pé bí wọ́n ṣe ń kà táwọn èèyàn tún sọ̀rọ̀ ipò wo lọ fi wọ́n sí àti eh, tí ó sì tí ó sì jẹ́ pé ń disturb anybody tí ó sì tẹ́nìkan kan ò sì gbọ́ dípò báyìí pé ń sẹ́lọ̀n kò sí wàhálà. maaleykum salaam. ọmọ tó bàlágà lẹ́yìn láti sọ̀rọ̀ ẹ̀ àwọn òbí ẹ̀ lọ́yìn tó sọ̀rọ̀ ẹ̀ ó wá aṣọ láìsí kó kó lọ mọ́ kó tó bàlágà wọ́n ti wá kú kó tó di kó mú ìyàwó sọ́dọ̀. ẹ̀ eh, so ó wá kọ́ sínú àkọọ́lẹ̀ pé tóun bá fún ẹni báyìí ní Ah, ah. ẹsẹ̀ bí bá ta rẹ̀ ẹsẹ̀ bí bá ta rẹ̀ ó ti parí nìyẹn ó ti parí nìyẹn yọ̀ǹda báwo nígbà tó ti fẹ́ ìyàwó tí ìdílé sọ pé ìyàwó tó ní nílé tó a bá kú lágájá ni kò fún pé kí so ní ìsìn ìyàwó tó fẹ́ tí wọ́n ti fi fún ọ tí o ti kó wálé rẹ tí wọ́n fi kú ìyàwó rẹ nù tí wọ́n bá kú yóò jogún rẹ tí wọ́n á kó ló kú ṣáájú rẹ wọn náà jogún rẹ yóò jogún rẹ wọn náà sì jókòó ìdá oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá àbí òye wa ṣùgbọ́n náà bá sọ pé idha nakahtumu nisaa min qabli an tamassuhunna fama lakum alayhinna min iddatin ta'taddunaha tí wọ́n á kéyàwó yẹn wọlé tó fi kú. kò ní ìjà kankan tó ṣe àmọ́ summa tallaqtumuhunna nù tẹ́ ẹ bá kọ̀ wọn lẹ̀ ọ̀kọ́ lẹ̀ tiẹ̀ ọ̀kọ́ lẹ̀ tó fi fi ó jókòó tó eléyìí ajókòó tó láti di pé tó jókòó ni àmọ́ ẹni báyìí ni kò pé kí ni ṣé dúkìá rẹ̀ báwọn kan máa wù àánú aslan ẹ lè kọ fún yorùbá fún sì gbọ fún ọgbà torí pé aslan àwọn yorùbá tẹ rí nìsín àti mùsùlùmí àti kò fáàrùn àṣà làwọn ṣe àṣà ni wọn ṣe kì í náà ló fẹ ló lẹbi jẹ pé wọn ní concern fẹsùn plan ẹsùn islam tó sound wọn ní concern fún islam alájọyọ̀ entertainment alfas ẹnì pé àwọn ni wọn kà so àwọn eléyìí ẹ̀yin ọmọ sọ. So, ẹ máa sọ ẹnitọ́lọ́n bá fẹ́ yọgbọ̀ yọgbà díẹ̀ díẹ̀ nìkan yọ máa dínkù àmọ́ tó bá yẹ pé at once kò ní lọ bẹ́ẹ̀ kò ní lọ bẹ́ẹ̀ lẹ́yìn náà àwọn Yorùbá tẹ rí yẹn àwọn fẹ́ràn àṣehàn tó kù bá kú kálukó fẹ́ dramatize tẹ́ bá ka àṣà Yorùbá nípò òkú lẹ́yìn pé ni wọ́n wọ́n apply kálukó fẹ́ sunkún fi hàn kó nǹkan ló ń pa so tó bá jẹ́ pé ìyàwó ni òun náà máa sunkún fún ọ bá lọ ní ẹnìkan ò lè bóun sọ ẹnìkan ò lè bóun tẹ̀lé gbogbo eléyà irọ́ lásán kan ní ọjọ́ ìwé látàrí pé bóyá wọ́n ṣe wọ́n ní ìlú wọ́n ní ìdí ọba ti dé láti ìlú níjọjúmọ́. ẹ̀wọ̀n wọn níjọjúmọ́ fún àfún fún mi táyì ní wọ́n pé kò bá ti dé láti tó ń lọ. Ah, ọlákọ̀ọ́bá mu kọ̀ọ́bá mu kọ̀ọ́bá mu Islam ọ̀tọ̀ ẹbọ ọ̀tọ̀ kó wọn máa bá ẹbọ tí wọ́n lọ kó wọn fi àwa mùsùlùmí lẹ̀ pẹ̀lú Islam wa tẹ̀lé ọba ọ̀ṣọ́ba ààfin ọ̀sàfin káwọn mójútó ẹbọ ṣebí òye ẹbọ wọn jẹ àbóyè Islam ni kí ni ń bẹ lọ́rùn ọba kí ni ń bẹ lọ́wọ́ rẹ̀ kí ló gbé sórí sùkánì sẹ́yìn ń jọ islam ni ó yẹ bọ́ làwọn jẹ́ kó mójútó ẹbọ kó máa gbẹ́bọ níyì kò sí ń tọ́pa ẹbọ papọ̀ pẹ̀lú islam torí de eléyà máa dúró de ẹlẹ́bọ kan láti torí rẹ̀ postpone àsìkò jimá a'udhu billah kò lè má rí bẹ́ẹ̀ nítorí pé àwọn afáà yẹn náà gan àwọn náà gan òjò déédéé ó lè jẹ́ kó ń lọ lọ sàdúrà ní ọwọ́ bẹ̀rẹ̀ bọ̀ ó sì lè jẹ́ pọ́ bẹ ẹlẹ́bọ náà ló fi jẹ lè má mú àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀rú ọmọ ọba kọ́ mọ́tò láwàní lórí ẹ̀ náà sọ pé ìtọ́ dáa jù nínú láwàní lè tẹ̀yìn bá fọ ara rẹ̀ dé sórí kìí ṣe ìtàn àti ìfọ̀n torí ìtàn àti ìfọ̀n wọ́n lè pa àwọn òtù àbí òye wa bàdàmá sí so wọ́n lè pa àwọn òtù yẹn wọ́n mọ̀ ha mọ́ ni pé màá tú láwàní orí rẹ̀ ẹ dákun torí tọ́lọ́ mi mo dé fúnra mi so má porí rẹ̀ lẹ́fẹ́ nìkan láti bọ̀ dé láwàní àsìkò tá a kírun ni bàbá ńlá kú bá bẹ́ẹ̀ nìkan lè pé ká má kírun sọ́jà bó ṣe jẹ́. òṣìṣẹ́ tá a sìn òkú sí jẹ́nẹ́rálì àbótí ẹ̀ wà wọ́n máa ń jí òkú gbé lọ wọ́n máa ń gé orí wọn lọ bí mú kọ́ gbọ́ láti sè kó sí ní tó burúkú ẹ̀sìn kó sínú àgbàlá yín tó bá ti jẹ́ pé kò sórí tẹ́ orí tẹ́ wà wọ́n máa ń jí òkú gbé wọ́n máa jí orí wọn gé wọ́n máa kó fún wọn lọ tútù àwòrán bìlà islam ọgbà kí ẹ sọ mùsùlùmí dẹni ẹ̀sìn nítorí kó ti kú so gbogbo ibi tí ó ti wà protected ẹ gbọ́dọ̀ gbé síbẹ̀ àmọ́ o ẹ ṣọ́ra fún kẹ wá gbọ kẹ ṣẹbọ sọlọ ń gbàrò òkú o nítorí pé islam orí tẹ ló kẹ máa sìnkú sí but when torí tẹ bá wà tó bá sì wà tó wà protected kò sí àjẹpẹ ẹ̀sìn kú yín síbi tó ti save ẹ gbọ́dọ̀ wá lọ máa búra nídìí sàárì bàbá yín ẹ gbọ́dọ̀ lọ máa bẹ bàbá yín kẹ́ ẹ máa pè lẹ́yìn ikú rẹ̀ bàbá fún wa ní kinní bàbá kí ló lè fún yín má sùn lọ́rùn ìkà ní ìkà ẹ tún ní kó má sùn káwọn máa rere nu òkú ọlọ́mọ yẹn sùn tó gbogbo eléyìí tẹ́ bá ti lè sọ́ra fún ẹ ti gbọ́dọ̀ rẹ ẹ gbọ́dọ̀ sìmẹ́ǹtì rẹ ẹ gbọ́dọ̀ gbókúta sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kọ̀tọ́ ẹni kíni pé kíni. bẹ́ẹ̀ni no ẹ kàn fi sàmì ni àmọ́ kẹ́ kó sí round àbí kẹ́ da wẹ́rẹ́ sí kí ni jẹ́ na naam àwọn dàn àti ìyàmà lè bàtà rẹ̀ torí pé ẹnìkan anabi sọlá sílẹ̀ rí i pé ń rìn láàrin sàárè pẹ̀lú bàtà wọn á pé ìwọ́tọ̀ ọwọ́ sẹ́pẹ̀tẹ̀yì sọ̀bẹ̀rù náà ó sì bọ́ ọkù lọ́wọ́ pé má fi bàtà rẹ tẹ àárín méjì àbí òye wa. bóòlù sí wa fẹ́ sọ́ra fún tiẹ̀ tó bá lórí tẹ́ àfi ibi tí o ti sí o tí o ti sí pé wọ́n sin òkú síbẹ̀ o lè máa kọjá mẹ́ tó bá ti débi tẹ́ ti gba ibi tí àwọn òkú wà kó bá tà rẹ lọ. Naam. Naam. Naam. bẹ́ẹ̀ náà ni tó bá ti lọ sin òkú ságbólé yín tẹ̀bí wọn náà lọ fa wàhálà fúnra yín lọ́kàn wà asla islam ọ̀sọ́ pé kẹ́ lọ́ọ́ máa fẹ́ igbó orí tẹ́ kẹ́ lọ́ọ́ máa ṣe kíní kẹ́ bẹ́ẹ̀ bá ti mọ̀ pé nídìí rẹ̀ lọ sí àmọ́ pé islam límìtì pé dùgbà tí gbó rẹ̀ bá kíni gbó àbí òye wa ẹ̀yin lẹ́mọ̀ ẹ sì mọ̀ pé nílẹ̀ yorùbá yìí generally tí gbó bá wà lórí tẹ́ àti gbó òsì ń bẹ̀ so gbogbo ẹ̀ kò pé káwọn ọ̀daràn ti ń gé òkú orí òkú ọmọ orí òkú so ìgbà míì gan lílọ sanko orí tẹ̀hún nígbà tí a tún fẹ́ mẹ́kì operation tiwọn easier so gbogbo ẹ wọnú ara wọn ẹ gbọ́dọ̀ wà bẹ ẹ tí wọ́n dọ̀ wà bẹ ṣe protect orí tẹ gbogbo oríṣiríṣi tá a mọ̀ láyé táwọn mùsùlùmí wọn máa ń protect orí tẹ gidi ni so fẹ́ǹsì tí wọ́n wà ń bẹ gan kò síbo sí lè mọ ògiri fò tó lè fò so wọ́n á tún wá fi ẹlẹtíríkì sí gbogbo ara wáyà tó kẹ ẹ mọ̀ kí nìsín orí tẹ orí wà ní nàìjíríà yìí ẹnìkan láwọn gbókù lọ sórí tẹ wọn á ní ní orí tẹ lóyún àwọn sì rí ẹran òkú níta tẹlẹdẹ jẹkù tẹlẹdẹ ń wú táwọn kẹlẹdẹ máa ń wú sàárè ó wú sàárè ó sì wọ èèyàn jáde ibi tó jẹkù sí ṣé káwọn náà tún sìn òkú yìí síbẹ̀ á tó bá jẹ́ bẹ́ẹ̀ má sìn bẹ́ẹ̀ o tọ́lẹ́ ni àpọ́nlé mùsùlùmí láyé àti láyé kò bá ti ti kù so a gbọ́dọ̀ ṣọ́ra fún gbogbo ní tí ó sọ wá dẹni tó ṣe sábàbí tábùkù fi kan ọmọ ìyá wa mùsùlùmí torí kó ti kú náà sáré fún sọ̀rọ̀. irọ́ gidi irọ́ gidi kò sí ní tọ́jọ́ bẹ́ẹ̀ tẹmọkọ ara àwọn àwáwí tẹlómi ọmọ wí fún yín torí pé ọfẹ nílẹ̀ Yorùbá ni sọlá ń fẹ́ kẹsì nǹkan kan àti kírèsì rọ òṣòro fún wa àbẹ́ màmẹ́ ìyá ní ọlọ́pẹ́ tó bá lọ sí òde olóòkú iye ọkà tó bá jẹ òkèlè kọ̀ọ̀kan iná ọdún kan nù já àná màmí òkèlè kejì ọdún kejì kò táwọn bá fẹ́ kọ̀ nǹkan fún yàn wọ́n máa ń ṣe creativity eléyìí ò sì tọ́nu òfin ọlọ rẹ̀ ní ìtẹ̀ tó fẹ́ sọ fún ọ pé má sòkú sílé wọ́n ní gbogbo òkú tó máa sùn sílé ni mẹ̀sí ìdàjà lòójì tó ń sọ di káfíńtẹ́ ẹ̀ ń kíra náà èmi ọgbọ́n tí wọ́n bá rẹ lórí. àrínú àdè àrínú àdè eléyìí àwọn àdìsí ẹlẹ́jẹ̀ ni rárá o o kí ló ń sọ mú àwọn mix pọ̀ fún wa kí ló gbóhùn wá sórí tẹ àwọn mùsùlùmí. tó bá yẹ pé lílẹ̀ fẹ́ sin sínú kí ló kí ló kan kẹfẹ́ rí pẹ̀lú sóhùn máa bẹ́ẹ̀ ṣe fẹ́ gbẹ́sàárẹ̀ tì í ṣé bí mùsùlùmí ṣe ń gbẹ́sàárẹ̀ ń kẹfẹ́ rí ń gbẹ́sàárẹ̀ rárá o rárá o à ń rí sàárẹ̀ àwọn kùfàr gbọ́ọ̀rọ̀ ni bí sọ́kàwé ni sàárẹ̀ àwọn mùsùlùmí ò rí bẹ́ẹ̀ tó pé èyí tí wà ń gbẹ̀yìn ànábì sallallahu tàwa mùsùlùmí ni alahad síbẹ̀síbẹ̀ ó tún yàtọ̀ sí tàwọn kùfàrù bì ṣẹ̀gbọ́n àwọn gbẹdẹ́ ibì kan ibì kan fún ibì kan fẹ̀ tàwọn kùfàrù gbogbo ẹ̀ gbọ́ọ̀rọ̀ ni wọ́n kàn sọ pé síbẹ̀ ni subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha